méjì làwọn máa sí mọ gbogbo ilé yẹn parí lọ́wọ́ látàkùn àwọn ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ òun náà àbẹ́bí sì ti ní fún wa yìí bá a ti wàhálà ara wa tó ọ̀rọ̀ kẹ́ lò bá a ti má ṣe rẹ̀ sẹ́ ọ̀rọ̀ náà ní ìlú lọ́wọ́ wa. màá àjàrò fẹ́kọ̀ọ́ súnà nàgbà muhammed sallallahu alayhi wa sallam òun bẹ́ẹ̀ yẹn bá ń gbá wẹ̀ bọ́ ti gbọ́ pé sinu tó òfin kan lọ pọ̀ fi sinu kọ́dà yẹn ń se nǹkan kan tí ò ní ráyè jókòó jẹun bó ṣe làbídùn ẹyọ kan bó ṣe gẹ omi kan fi má ṣe ọlọ́wọ́ àtàlẹ́bí ṣe sallallahu alayhi wa sallam. bọ́bá sì wá di sàárì àwa ń jẹ sàárì aago kan aago kan àbọ̀ aago méjì mẹ́ta mẹ́ta àbọ̀ kọ́dà mẹ́rin kò tí ì wọnú súnà nàbà Muhammad sallallahu alayhi sàárì tá a jẹ nígbà tó súnmọ́ àṣùbáàjù àkàrú àṣàfihàn anabi lẹ́yìn báwọn èèyàn bá ń ṣe oore ọmọ ẹlẹ́kùn oore fún wọn ni torí ntọ́lọ̀ ń fẹ́ tá anabi fẹ́ ni wọ́n ṣe sallallahu alaihi wasallam ẹ dàpọ̀ ẹ jẹ́ ká fi eléyìí náà ká mú nínú ìlànà tí ó yẹ ká tẹ̀lé bọ́lá wọn bá ti fẹ̀sìn ẹlẹ́nu bá anabi ti jíṣẹ́ ọlọ́run fún wa nù kì wá ṣe pé a èmi lágbára rẹ̀ èmi ò gbé bí n bá kọ́dà bí n bá jẹ́ sáré mo lè gbà wẹ̀ gbogbo eléyìí náà sínú sunna anabi muhammad sallallahu alaihi wa sallam sààrì jíjẹ sunna anabi ni èèyàn lè wá jẹ díẹ̀ ó lè jẹ púpọ̀ òun láti wí ni kódà kó ṣe la bínú ẹyọ kan lèèyàn fi sẹ́nu ó ti má ṣe ọlọ́run sẹ́ ó sì mú ti anabi muhammad sallallahu alaihi wa sallam ṣe kọ́lọ́ kó ṣe rán ọ̀hún wa. hadith kejì an umar bin al-khattab radiyallahu anhu qala qala rasulillah sallallahu alaihi wa sallam. إذا أقبل الليل منها هنا، وأدبر النهار منها هنا، وغربت الشمس فقد أفطر الصائم النبي محمد صلى الله عليه وسلم النبي تنجو فوانو حديثي gẹ́gẹ́ bá a ti wí lẹ́ẹ̀kan ni pé ọlọ́run ò gbé aago kalẹ̀ pa aago ni ká máa fi sínú ká wá mọ̀ pé aago mẹ́fà àbọ̀ làwa máa sínú ládùúgbò wa aago méje làwa máa ṣe ń ládùúgbò wa gbogbo eléyìí ọba lánà ọlọ́run ọba tà nẹ́bí wọn sọlọ lọ́wọ́ àríwọ̀ sẹ́lẹ̀ àmì téèyàn fi mọ̀ pé sinú tó òun là nẹ́bí wí anabi ni ìdá akabala lẹ́yìlú minhahuna wa adibara naharu minhahuna méjèèjì gbọdọ̀ kọ́ gbọdọ̀ sẹ́lẹ̀ ìkbalu lẹ́yìn kó wò dé wa ìdìbàrú naharu kọ́sàn-án ọ̀rọ̀ pàtàkì la nẹ́bí ń sọ fún wa ń bẹ̀ ní sallallahu alaihi wasallam. ìkọ̀bálù lẹ́yìlì máa ìdìbárí ànàhà méjèèjì gbọ́dọ̀ sẹlẹ̀ òru ọ̀lọ́ ọ̀sán ọ̀lọ́ òru òsèkínni òru òde ìtumọ̀ ẹ̀ ní pé bàbá rí ntọ́jọ pé òru lọ àtàrí pé ọjọ́ pé òru dé àmọ́ aráàlú dájú pé ọ̀sán ò tí ì lọ àṣẹ sínú ètò lápèjúwe nísìnyí ojú ọjọ́ rí bákan lẹ́sẹ̀ kan náà ọwọ́ á dàbí ìgbà tó yẹ pé akabala lẹ́yìn òru ti dé àmọ́ nídánilójú àwa náà mọ̀ pé aha lásìkò tá a wà yìí gẹ́gẹ́ ń tọ́sẹ̀lẹ̀ lánàá níjẹ̀ta ọ̀sán ò tí ì kú ọ̀ àṣeyàn gbọ́dọ̀ sínú ìdá akabala lẹ́yìn mìnhàhùnà wà á dìbàrọ̀ nàhàrù mìnhàhùnà méjèèjì gbọ́dọ̀ sẹ́lẹ̀ o anabi tún ṣe tàkìdù rẹ̀ pé wà gọ́rọ́bà ti ṣàmùsù tó òrùn sí wọ̀ yányá yàtọ̀ fún pé òjò sú àbí nǹkan kan ní ọ̀dà sójú sánmà ló mú dàbí ìgbà tó pé òru ti ń dé gbogbo gbàdélé bá ṣẹlẹ̀ béèyàn bá sínú àwọn ẹjọ́ náà yọ san o béèyàn bá mọ̀ọ́mọ̀ ọlọ́run ọ̀bọ forí jìn kọ̀ ṣẹ́sẹ̀ ń bẹ̀ lápẹ̀júwe ó lè ṣẹlẹ̀ pé èèyàn sùn jíjí tí ó di lójú wíńdò rẹ̀ ó rí i pé òkun ti kùn ọba jẹun ńgbọ́ wá déta lórí táwọn èèyàn ń sìn retí pé magrebi èdè ó lóun ti jẹun náà òdò lóṣù irú eléyìí òun ńgbà tí ọmọ tó fi séènì kò lẹ́sẹ̀ àmọ́ tún láàṣì àwọ̀ ẹjọ́ náà ọjẹ́ yóò tún san ìlànà ọlọ́run àti tànàbùwà muhammad sallallahu alaihi wa sallam ìdá akpala lẹ́yìnlú min hahuna wa adibaro naharu min hahuna wa gọ́rọ̀bàtì sàmsu fàkọ́dì aftọ́rọ̀ sọ ìgbà nílaláwẹ̀ tó sínú tó bá dé tọ́sán ṣiṣẹ́ kínní tọ́sán lọ àjẹpẹ́ bí ntọ́ bá jọ pé òru dé tá a sì rí pọ́sán yìí lọ sínú ètò àfi kí méjèèjì ọ pàdé ìkúbálò lẹ́yìnlí wa ìdìbàrú. an èyí ó àmì méjèèjì ni pé wa gharabati shamsu àmì nu bóòrùn bá tó wọ̀ òun tó lọ lòru dé lọ́sàn lọ ìgbà yìí lèèyàn tó máa ṣìnà ìgbà tí anagba muhammad sallallahu alaihi wa sallam wá ju èyí ọwọ́ abọ́sáago mẹ́fà nílùú tiwa tiwa. ọbọ̀sá aago méje àbọ̀ nílùú tiwa gbogbo òlu ayé yàtọ̀ọ̀tọ̀ ibi wọn ti ń kí mẹgíríbì àwọn èèyàn wa tó bá ti lọ mẹka tó lọ mẹdínà wọn rí báwọn àsìkò míì ń bẹ aago márùn ti tó mẹka ó ti tó ìlú sì ń bẹ aago méje ní lòun ó tó o. àmọ́ mẹ́ta nẹ́bi ṣe fún wa sọ́tàlá ìfọ̀ àìsọ̀lọ́lá ọ̀hún àlùsọ́lá ńgbà wọn bá bọ́ sí gbogbo yaago tó bá bọ́ sí pàkọ́dé àtọ́rọ́ àsọ ìgbà nílẹ̀ yóò tó sínú ọlọ́wọ́n bá kí ọgbà fún ọgbà àdẹ́sìn fún wa. hadith ẹlẹ́kẹta an abdullahi bin umar rabi allahu anhu ma qol naha rasulillahi sallallahu alayhi wa sallam anil wisal qalu ya rasulallah innaka tuwasil قال إني لست كهيئتكم إني أطعم وأسقى ورواه أبو هريرة وعائشة وأنس بن مالك رضي الله عنهم ìdájọ́ mi tún ní nípa ọ̀rọ̀ ààwẹ̀ gbígbà anagba muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí alẹ́ yá al-Qur'an al-Karim àlàyé ń bẹ nú alukur'an ń bẹ nú sunna anabu muhammad sallallahu alayhi wa sallam ìgbó làwẹ bẹrẹ ìgbó làwẹ parí lójoojúmọ ntí wọn máa júwe ìbẹrẹ àwẹ òun ni kíni tùlù alfajiri asọọdù alfajari ẹlẹẹkejì tí jẹ tòdodo ni nígbà tá a máa pè wọn àṣùbà ìgbà wọn làwẹ bẹrẹ ìgbà wọn lèyìn tó lè jẹ ni tó lè mu gbogbo ntí máa bá àwẹ jẹ ìgbà nìyẹn ọ̀dà àwa wà nù àwẹ̀ bẹ́ẹ̀ ìgbà wo ni ó jẹ́ pé àwẹ̀ tò ní parí ìkọ̀báàlù lẹ́yìnlí wà ìdìbàwù ànàhà gbóòrò bá dé tọ̀sán lọ tí wíwọ̀ òun tí ọmọ ìtọ́ka rẹ̀ ìgbà nìyí àárín méjèèjì là máa gbà wẹ̀ àwọn pẹ̀lú kan ní alùwìsọ̀ọ̀nù kí àsìkò tí èèyàn máa sínú ó dé kéèyàn wá pé a. Ah, mo sì lálàáfíà mo tún lè mẹ́nu dúró sí i kọ́mọ́ sínú ń gbà ní ọwọ́ aṣọ sínú rẹ̀ bí ẹ̀yìn ìṣáàyè ni ọsọ di sàárì ni àbí kọ́dà òbí dijọ́ kejì ó tún bẹ̀rẹ̀ àwẹ̀ míì eléyìí ni là ń pè ní kíni àlùmísọ̀ anábì ní ọ̀dà sọlọ́lọ́hu alayhi wa sallam. muhammad sọlọ́lọ́hu alayhi wa sallam gẹ́gẹ́ bí òfin ọlọ́run ọlọ́wọ́n bá ṣe ànábì ní basharun mẹfìlúnà kọjá alábara bíi tiwa náà àmọ́ àwọn kankan bẹ tá ànábì fi yàtọ̀ sáwa sọlọ́lọ́wọ́ àlejò wọ́sẹ̀lẹ̀ ẹ̀ńtọ́lọ́ wọn ń sẹ́ ànábì ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run pátákọ́dà ká ànábì ò tó dé ọlọ́run máa fi nǹkan nǹkan kan àbí mélòó kan jẹ́ wọn yàtọ̀ sáyẹ ẹ̀dá yòókù bẹ́ẹ̀ náà làǹnẹ́bùwà muhammad sọlọ́lọ́wọ́ àlejò wọ́sẹ̀lẹ̀ náà àwọn àdájọ́ kan bẹ tó ṣe pé anabi nìkan lọ́lọ́run ni wọ́n máa ṣe kọ́dà àwọn máa wò ó pé anabi ah, ah, ọlọ́run ibi tẹ́ ti mọ̀ nìyẹn anabi ọlọ́run òun ni òtún yẹ kọ́lọ́run ọ máa gbéṣẹ́ tó le fún ìbáàdà tiẹ̀ ló yẹ kọ́ rọrùn kìí sábà rí bẹ́ẹ̀ gbà mí pẹ̀lú àpèjúwe ẹwẹ́ nìkọ̀ọ̀kan wa nísìnyí bí àyílà bá dé téèyàn ń kánjú ó sì wọ mọ́sálásí ọba wọn ká la raka mẹ́rin ọ̀sálámà tán ọkọ̀ oríṣi bíi ti ń lọ. ǹjẹ́ ara ẹnìkan tí ó fa kalẹ̀ pé ẹ̀yàn náà fìlà ọba ló ń kánjú kò sẹ́ni tí ó fa kalẹ̀ ó ti sí ọ̀ràn yàn. àmọ́ anagba muhammad sallallahu alayhi wa sallam òfin ni bá anabi bá jẹ náà fìlà yìí la anabi ọ̀sán sallallahu alayhi wa sallam nínú àwọn khasaisu nabiyyi sallallahu alayhi wa sallam àwọn àwọn òfin kan bẹ tọ́lọ́wọ́n bá ní anabi nìkan lónìí báwa bá jẹ náfìlà àrùn tá a ráyè rẹ̀ kò ní ìdí ká san àmọ́ bá anabi bá jẹ náfìlà àrùn kan jẹ́ ọ̀ráyè san kì sọ̀rọ̀ yẹn nìkan là anabi ọ̀ san sallallahu alayhi wa sallam kódà an-nawafilu ratiba náfìlà ti ń bẹ pẹ̀lú ọ̀ràn yẹn kọ̀ọ̀kan anabuwa muhammad sallallahu alayhi wa sallam bí ọba aráyè kí ń gbà kan yóò san kílẹ̀ lọ́nà oṣù àpẹẹrẹ kan nìyẹn. ara ẹ̀ náà ní alwisol ọlọ́run yọ̀ǹda fáwa pé ìdá akbala lẹ́yìn ìgbòru bá ti dé tí ó rí ọ̀sán sí pẹ̀yìndà tó ń wọ̀ ẹ̀yẹn máa jẹun anabi ò ní jẹun gbà náà láwọn àsìkò kan èyí ń là ń pè ní kíni alwisol khasun bin nabi sallallahu alayhi wa sallam àtòríṣiríṣi àwọn òfin míì bẹ́ẹ̀ àmọ́ tí kò fi wá ní dààmú wa ni pé ọlọ́run ọba ti wá ní lẹ́yìn àwọn èyí tá a bá ní eléyìí ọlọ́run ọ èyí tó bá ipá nàbì nìkan ni ó ṣe é gbogbo ìdájọ́ islam ìdájọ́ sẹ̀ríà yòókù gbogbo níta nàbì bá ṣe ọlọ́run lójú láàṣì ní káwa ní òṣè èyí tí ọba ní jẹ́ pé ká ṣe ọlọ́run ọ fún wa lápèjúwe gẹ́gẹ́ bí àwọn àbí kan tí ọ̀pọ̀lọpọ̀ owó ti máa gbọ́ tí ọ̀sásìkò láti sọ àbí ká sọ díẹ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ìyàwó ti ń bẹ ní ọ̀dọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí anabi fi kú láyé wọn jẹ́ mẹ́sàn-án bẹ́yẹn bá wá wo àwọn mẹ́sẹ̀ẹ̀sán yìí kìí wá ṣe pé àbí ọmọge àbí obìnrin kan wà nábì lè fẹ́ arúgbó lọ́pọ̀lọpọ̀ wọn rọ́bì ọlọ́hùn tààlà àmọ́ni kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lójú ànábì lọ́lọ́jọ́ orí inú wọn tí wọ́n dàgbàlagbà torí pé ọ̀kọ̀ọ̀kan nù wọn ló nídìí tọ́lọ̀ ń fi ní dókòtà nàbà muhammad sallallahu alayhi wa sallam ẹni ànábì torí pé kí islam ó lè jókòó lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ tá ànábì fi ọmọ wọn ìgbẹ́mbẹ́ ẹni tó ṣe pé ní ọkọ rẹ̀ kú ọ máa ráre nínú àwọn sọ̀hábì anábìwá muhammad sallallahu alayhi wa sallam tó lóun ọfẹ́ jókòó tá ànábì tá ànábì lọ́lọ́ yọ̀ǹda bẹ́ẹ̀ gbogbo ìyàwó tá ànábì fẹ́ sallallahu alaihi wa sallam tọ́ba yẹ lẹ́yìn aisha rọ́bì allahu anha ìyá ńlá wa aisha òun nìkan la nẹ́bí fẹ́ tá a pé èèyàn fẹ́ ọmọge tí ọ̀lọ́lé ọkọ kan rí aisha nìkan ni gbogbo àwọn tó kú ọkọ wọn kú ìdí kan àbí ìdí kejì ọlọ́lọ́run fi ní ká nẹ́bí ọ̀fẹ́ wọn wọn wá tó bẹ́ẹ̀ lò mẹ́sàn eléyìí náà min khasa'is an-nabiy sallallahu wa sallam. ara àwọn òfin tọ́lọ̀ lánàbì nìkan ló ń fún nìyẹn ẹnìkan ọgbọ́dọ̀ dán wò lẹ́yìn anábọ̀ sallallahu alayhi wa sallam kọ́dé èèyàn ọgbọ́dọ̀ fẹ́yàwó márùn-ún bọ́bá jẹ́ mùsùlùmí gidi bẹ̀lẹ́ ìgbọ́kúgbọ́ tá a wá ń gbọ́ wọn lẹ́yìn kan àfa eh, malam ọwọ́ afẹ́yàwó ogójì eléyìí kọ́dà ìsìláàmù rẹ̀ dáwùtú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọjá eléyìí wọn kọ́kọ́ lè já apá àná àmọ́ ìsìláàmù rẹ̀ gan sẹ́ iyèméjì ńbẹ́ńbẹ́ àfi bọ́ bá lóun ọ̀mà àmọ́ bí yẹn bá mọ̀ pàǹdà ọlọ́run kọ́ ànábì kọ́ tọ́wá léyìí tóun ó ṣe nu kọ́dà ro ẹni bẹ́ẹ̀ kó mùsùlùmí ẹni wọn bá ní ẹ bẹ́ẹ̀ tiẹ̀ lọ́lọ́run wí bẹ́ẹ̀ lànàbì wí ètò wù èmi tẹ́mi ó ṣe nu ó kú òní mùsùlùmí nínú tí ó tún jọba yìí náà tí àwọn èèyàn máa béèrè bóyá kò yé tó ni wọn làwọn wọn làwọn ṣe istibdal àwọn ṣe kíni istibdal mo ní kí ni wọ́n ń pè ní istibdalu ẹnìkan ní ìyàwó tó ti dàgbà wọ́n wà láwọn yọ̀ǹdẹ wọ́n wà fẹ́ kékeré ìyàwó mélòó wọn mọ̀ wá pé wọ́n ní wọn ó di márùn nù àmọ́ istibdalu lọ́kàn ẹ má jà tara wa nínú sẹ̀ríà ọlọ́run tí ò rújú ننو القرآن الكريم ننو سنة النبوة محمد صلى الله عليه وسلم وسن تنجا استبدال طلاق ننجي استبدال وإن استبدلتم آه نعم آه زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا wa ifma mubina ní suratu nisa ntí ń jẹ sibdalu náà al-Qur'an al-Karim mu bẹ́ẹ̀ yẹn bá mọ̀ pé ìyàwó kan dàgbà òun fẹ́ yọ̀ǹda rẹ̀ tọ̀láàkù ni ó ṣe ọ̀jẹ́ ìyàwó rẹ̀ mọ́ bọ́ba fẹ́ inú dáadáa tí èèyàn lè ṣe fúnrú ìyàwó bẹ́ẹ̀ bóyá o fúláàtì kan àbí ilé kan tí ń gbé tọ́ ọmọ yọ̀ǹda fún ọ àmẹ́yàn gbọ́dọ̀ máa wọlé tọ̀ ọ́ ní wọlé tọ̀ ìyàwó yàn mọ́ ó dín tíṣẹ̀rí àpè ní kíni àjìnàbí yà ó dobìnrin àjòjì sí yàn ntí ọkùnrin ọlọ́kùnrin ọ̀gbọ́dọ̀ rí ní ara obìnrin olóbìnrin èèyàn náà gbọ́dọ̀ rí lára ẹ̀ mọ́ kì í ṣe ìyàwó yàn nínú sẹ̀rí àtọ́lọ́hún nínú alukọ̀hán kẹrin àti sunna anabu muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yẹn bá ṣe ìṣèbẹ̀dálù ó ṣe tọ̀lá kùnú yìí o ẹlọ wo tafsiru aya yìí nù gbogbo tíra tafsiru àwọn onímọ̀ istibdalu ń bẹ ní bimana tọ́lá kéèyàn wá kóyàwó márùn mẹ́fà kọ́ wá pé istibdalu làwọn kan istibdalu méjì kò sí ti ń jẹ́bẹ̀ nù sẹ́ríà o èèyàn ò sì gbọ́dọ̀ kó ju ìyàwó mẹ́rin lọ lẹ́ẹ̀kan náà ìtumọ̀ lẹ́ẹ̀kan náà ni pé èèyàn lè fẹ́ yàwó ju mẹ́rin lọ àmọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ò gbọ́dọ̀ sí kínni wọn ò gbọdọ̀ pàdé pọ̀ lẹ́ẹ̀kan náà lọ́dẹ̀dẹ̀ rẹ̀ tí sẹ̀rí àwọn nù lápẹ̀jú eníṣẹ̀yẹ níyàwó mẹ́rin tẹ́lẹ̀ ọ̀kan kú ọkọ̀ kan wọ́n kú mélòó wọ́n kú méjì ọwọ́ atún fẹ́ méjì míì sẹ́mi fáwọn máa sọ pé ìyàwó mẹ́fà lọ́fẹ́ àmọ́ ìwọ̀n ọ̀ta kò sẹ̀rí à torí pé lẹ́ẹ̀kan náà kò kó ju ìyàwó mélòó ìyàwó mẹ́rin lọ tí sẹ̀rí àwọn nù àmọ́ mo ti yọ̀ǹda rẹ̀ bí yẹn bá ti yọ̀ǹda obìnrin ọ yọ̀ǹda ẹ̀ ni o kò gbọ́dọ̀ gbogbo ti jẹ́ àjọṣe àbí ìmọ̀ wọlé tọ obìnrin bí ìyàwó ẹni ọ gbọ́dọ̀ tán láàrin wọn lófin tọlọ́run tí ń bẹ nínú Al-Qur'ani Kerimu tí ó sì rújú rárá tá a nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam náà sì demonstrate yẹ láyé rẹ̀ ara ẹni tí ó jẹ́ kèfèrí tó fẹ́ yàwó mẹ́fà márùn méje jù bẹ́ẹ̀ lọ tọ́wá ló ń fẹ́ gba islam ọ̀pọ̀lọpọ̀ àdìdì lọ́sàlàyé rẹ̀ ara ń tà nẹ́bí máa bí wọ́n ní pé kí ni èwo lọ́ yọ̀ǹda nú àwọn obìnrin yìí èyí ṣe islam ọ̀fun ọ̀la ìlú mẹ́rin lọ àwọn tó ti ní inú ó ti níyàwó márùn ó ti ní mẹ́fà ọwá ló ń di ọfẹ́ gba kínní ọfẹ́ gba islam nínú tá nẹ́bí tọ́lọ́run náà pé ọmọ wí fún wọn ní pẹ́tọ́ọ̀ mo ti lọ gba ìsìláàmù yìí o ọlọ́run ọ̀yọ̀ǹda ju ìyàwó mẹ́rin lọ fọkùnrin kan nígbà kan èwo lọ yọ̀ǹda nù wọn torí náà ẹ dákun ẹjá gbọ́ sẹ̀ríà ìsìláàmù yìí ká gbọ́ kí lọ́lọ́run wí ká gbọ́ kí lànàbà muhammed sallallahu alayhi wa sallam wí lẹ́ẹ̀kan sí i kò sí ní jíjẹ́ sèbèdáàlù ju kíni ju kọ̀lá àkùlọ̀ obìnrin tí yẹn bá yọ̀ǹda ọgbọ́dọ̀ yọ̀ǹda ẹ̀ ni ó lè gun ní tọ́ bá fẹ́ òun ni wí wàá tẹ́ ìtún ihdahunna qintara owó tó pọ̀ ní jẹ́ qintara kọ́dọ̀ náà ní fala ta'khudhu minhu shay'a ẹ gbọ́dọ̀ gba nǹkan kan bẹ̀ o tó bá ṣe pé kí ni ẹ̀yin lè yọ̀ǹda wọn àsìgbọ́ kan máa wáyé ń bi eléyìí náà àwa lọ kóòtù wa wá ń pé ẹni tó bá mọ̀ pé wọ́n lọ mọ̀ náyé báyìí fún mo ṣe báyìí fún kéléyìí ni o tó ṣẹlẹ̀ ìgbà tó bá ṣe pé kí ni alikoloru lọ́sẹ̀lẹ̀ kìí ṣe tọ́lá ìyàtọ̀ ń bẹ nínú méjèèjì nínú sẹ̀ríà alikoloru wà tọ́lá àmọ́ bí wọ́n bá tu sóyìnbó àbáwa náà ó tu yorùbá ọ̀dà gbígbé kùmọ̀ kan náà là á máa fún un ló fi jẹ́ ọ̀dà wò àmọ́ nínú sẹ̀ríà tọ́lọ́hún nínú alukur'an kẹrin nínú sunna nabu muhammad sallallahu alayhi wa sallam ọ̀tọ̀ ni koloru ọ̀tọ̀ ni gíní ọ̀tọ̀ ni tọ́lá kólé ò ní obìnrin tó fọwọ́ rẹ̀ tọrọ lọ́dọ̀ ọkọ pé yọ̀ǹda mi obìnrin tó ṣe kí ni tó ṣe pòun lọ ní kọ́kọ́ ó ṣe kọ́ yọ̀ǹda òun òun ò nífẹ̀ẹ́ sí ọmọ obìnrin tó bá ṣe léyìí òun lọ kọ́ lẹ́tọ́ àti pé máhàrí tí mo san sọ̀dáàkì tí mo san wọ́n gbàǹkà mi padà ọlẹ́tọ̀ bẹ́ẹ̀ àmọ́ èyí tó bá yẹ pé tọ̀láàkù ni wọ́n kọ́ kalẹ̀ ni wọ́n sọ lẹ́nu ni bó bá yẹ pé tọ̀láàkù la pè é èèwọ̀ ni pé mo ra nǹkan báyìí fún mo fún ya rẹ̀ lówó báyìí ọyẹ máa sí kalẹ̀ alukora nínú kíkó wọ́lọ̀ ká wà á tẹ́tún ihdahunna qintara fala ta'khudhu minhu shay'a alukora nínú ẹ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ bá fún wọn ní kíni qintara owó tó pọ̀ ní jẹ́ bí gbàdé yẹn sọ̀rọ̀ bílíọ̀n lónìí ọlọ́run lè wọ̀ ni obìnrin tó bá yẹ pé yín lè yọ̀ǹda rẹ̀ tẹ́ tọ̀ lákọ̀ rẹ̀ tó yẹ pé tọ̀ láàbò lọ wáyé ẹ gbọ́dọ̀ gba nǹkan kan nínú tẹ́ fún wọn o àmọ́ èyí tó bá jẹ́ kólóòrò náà ọ̀sẹ̀lẹ̀ láyà nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam arábìnrin tó ní ẹ̀mí ìrùn ò gbé má láti wà lábẹ́ ọkọ ọ̀run ànábì pàrọwà fún pàrọwà fún ọwọ́ á ní ti ìwà nẹ́bí sallallahu alaihi wasallam òun mọ ẹ̀tọ́ tí ń bẹ ní orí obìnrin sí ọkọ rẹ̀ òun ò sì fẹ́ tàtàrà ọkọ òun yìí ṣẹ lọ́hùn kò sífẹ̀ẹ́ rẹ̀ lọ́kàn òun ìtumọ̀ ẹni kó òun ò lè ṣẹ̀tọ́ obìnrin tó yẹ kóbìnrin ó ṣe fọ́kọ òun ò lè ṣe torí pé kò tiẹ̀ bí ìgbà téèyàn bá ti ń rí yẹn tí kórìíra rẹ̀ ń bẹ ní ọkàn rẹ̀ ni arábìnrin jẹ́wọ́ bẹ́ẹ̀ fún anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọ̀là nẹ́bí wa bí jọ́nà pé àtàrùdínà àléhì hadiqatahu àtàrùdínà àléhì ọ̀dà àbúbá rí bẹ́ẹ̀ ntó fi san sàdáàkì fún ọ hadiqọ odidi ọgbà oko lọ́sàn-án sọ̀dáàkì fóbìnrin kọ́dà lè gbọ́ yé ń nípa fẹ́ discourage ẹ̀ ní àmúbìnrin yìí ni ń wí ó lóun ọ̀fẹ́ ni. kíákíá nísìnyí àdékọ̀ náà kọ́ gbà nǹkan rẹ̀ padà èyí wọn là ń pè ní kíni kólórì eléyìí wọn sì yàtọ̀ gédégédé sí tọ̀lá àmọ́ bá a ti ń da gbogbo ẹ̀kọ́ ní ayé ni kọ́lọ́wọ́n bá kọ́ dàkún kọ́ sàforíjì fún wa àmọ́ káwa náà wá mọ̀ ń pa ẹ̀sìn wa ọ̀tọ̀ ní kólórì ọ̀tọ̀ ní tọ̀láàfù ìdájọ́ méjèèjì ò sì jọra wọn pàtàkì jùlọ ibi a máa gba mọ̀ nágbà mọ̀ náwo mo ṣe nǹkan báyìí bọ́ba pé tọ̀lá kò ní èèwọ̀ ní Al-Qur'ani ló wí bẹ́ẹ̀ fala ta'khudhu minhu shay'a bọ́ba sì jẹ́ kólérò ntẹ́ ọkùnrin lẹ́tọ̀ọ́ sí ni sọ̀dá àbí lásán ní àmọ́ njọ́ kan báyìí mo fún ya rẹ̀ ní kínní mo bá wọn rẹ́ lé wọn mo ṣe kínní ní gbogbo ọ̀rọ̀ rán dáradára ntọkùnrin lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ obìnrin rẹ̀ tọ́ba yìí kóbìnrin ló lóun ọ̀fẹ́ má yọ̀ǹda òun òun ni kọ́ gba kíni padà sọ̀dá kò tó fún un ó kéré ni o ọ̀pọ̀ ni o gbogbo ntọ́ba fún un ní sọ̀dá àbí ọgbà padà bọ́ba fẹ́ gbà eléyìí ni ìyàtọ̀ ti ń bẹ láàrin kólóòrù àti tọ̀láàkù àti ìsèbìdálù ìsèbìdálù kò sí nǹkan tó ń jẹ́ ìsèbìdálù nu sẹ̀ríà yàtọ̀ fún kíni àtọ̀láàkù bẹ́ẹ̀ yẹn bá ló ń yọ̀ǹda obìnrin kọ́ yọ̀ǹda ẹ̀yẹ́ yẹn ni o wallahu ta'ala a'lam. nípa báyìí anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọ̀làwọn àkàsọ́ ìṣù bẹ́ẹ̀ láwọn àdájọ́ tó yẹ pé tà nẹ́bì nìkan ni àjọ ànẹ́bì ń bẹ̀ yìí sallallahu alaihi wa sallam. oríṣiríṣi nǹkan táwọn ọmọ wò pé ànẹ́bì ọlọ́run ǹjẹ́ àmọ̀ pé ní ọlọ́run sọ fún ànẹ́bì pé ńgbò dé stéèjì kan ọlọ́run ṣe é léwọ̀ fún anabuwa muhammad sallallahu alaihi wa sallam pé kò gbọdọ̀ fẹ́ yàwó mi kọ́dà bó wù. anabuwa muhammad sallallahu alaihi wa sallam àwọn obìnrin tá anabi wá fi ilẹ̀ láwọn ìyá ńlá wa yìí àwọn náà wá sojú kòkòrò wọn tọrọ kankan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì gbà ọ́ báwọn náà ẹnìkan ò gbọdọ̀ sókó ìyàwó anabi lẹ́yìn torí pé ní wọ́n fẹ́ kó ìgbéyàwó ànábì táwọn jẹ́ láyé òun náà làwọn jẹ́ kínní làwọn jẹ́ lálùkìyàmù níbẹ̀ lómi bá wá fẹ́ wọn lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam ó ṣeéṣe kó ìgbéyàwó tẹni náà wọ́n jẹ́ lálùkìyàmù gbogbo àwọn ilé ìtàn wí ni àwọn là ń pè ní kí ni khasaisu ànábì yìí sallallahu alayhi wa sallam àwọn ìdájọ́ kan bẹ tó yẹ pé ànábì nìkan ló ní àmọ́ lẹ́yìn eléyìí gbogbo nǹkan yòókù pátá laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun ọlọ́run ní gbogbo kọ́sẹ̀ dáadáa lẹ́yìn kọ́ lára anabi muhammad sallallahu alaihi wa sallam alwisol nínú khasaisu anabi àwa àtẹ̀lé rẹ̀ àdéhìí tí anabi fi pa wá láṣẹ nù ni bí oòrùn bá ti oòrùn bá ti wọ̀ tí oòrùn dé tọ̀sán lọ faqad aftara as-sa'im àwọn onímọ̀ kan túmọ̀ fakọ̀d aftọ́rọ̀ sọ imú ipe ìtumọ̀ rẹ̀ ni pé fakọ̀d aftọ́rọ̀ sọ imú ṣáá am aba fakọ̀d aftọ́rọ̀ asọ imú ṣáá am aba ó ti sínú ọ̀jẹ̀wò kọ̀jẹ̀wò nílànà tọlọ́n bóun bá ti dé tóun ti lọ kọ́dà bóun lẹ́ ń fi bí parẹ́ fakọ̀d aftọ́rọ̀ asọ imú kò sí ládàá ara àtúmọ̀ táwọn onímọ̀ tó àdìsí yìí torí pé àlùsọ̀ọ̀lù ká máa gbà àwẹ̀ léra wọn min khasaisi an-nabiyyi sallallahu alayhi wa sallam. ولمسلم عن أبي سعيد الخدري رضي الله عنه فأيكم أراد أن يواصل فليواصل إلى السحر ننو حديث منه صحيح مسلم ńgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábẹ́ ń bi anabi pé anabi ari tí wọn náà èèjẹ ń gbà mí ibi sìn wọn anabi lè mi ọ̀dọ́ yín bí eléyìí o àmẹ́ni ọba wa lóun náà sáfẹ̀ẹ́ ṣe bẹ́ẹ̀ anabi ní kò gbọdọ̀ tayọ kínní kò gbọdọ̀ tayọ sáà fàdíwá sílẹ̀ ilá àṣà àmì tí fi dáa ju òun ní ká pati bẹ́ẹ̀yàn bá tiẹ̀ wá lóun fẹ́ ṣe anabi ní kò gbọdọ̀ jọ dúkìnní kò gbọdọ̀ tayọ sáà rí túláṣì àmọ́ bí maana hadithi ta kọ́kọ́ ní fakọ́d aftara as-saimu bóòrù bá ti dé tó ń lọ aláwẹ̀ fẹ́ ọkọ̀ o fakọ́d aftara ó ti sínú nínú ìlànà tọ́lọ́ ó jẹun o kò o wọ́n bá fi gbé parẹ́ lẹ́yìn èyí ni kò sí ládàá ń bẹ̀ wallahu ta'ala a'lam. báàbù afdali siyam wa ghayrihi ọ̀rọ̀ ní nípa. irú ààwẹ̀ gbígbà wo lọ dáa jù kí ládàá rẹ pọ̀ jù téèyàn lè máa gbà gẹ́gẹ́ bí n ta wílẹ̀ kan ọ̀rọ̀ sẹ̀ríà islam àfi kéèyàn wádìí pé èwo lọ́lọ́run fẹ́ èwo lọ́ bá lánàá nàbọ̀ sallallahu alayhi wa sallam mọ́ ọ̀pọ̀lọpọ̀ ìbáàdà tí ẹlòmíín ṣe lónìí pàtàkì jùlọ ń pọ̀ ọ̀rọ̀ àwẹ̀ ọlọ́run ọba kọ́ sànù wa ni. bí ìgbà tí ṣètọ́ni gbogbo àwọn ọ̀nà tí ṣètọ́ni lóhun ó fi máa da ẹ̀sìn rúmọ̀yàn lójú lára àpèjúwe kan tẹ́mi rántí nísìnyí léyìí tí ò rújú rárá nínú sẹ̀rí ọlọ́run àti kanu hadithi ń bí yìí náà inú oṣù wo la nẹ́bí máa gbàwẹ̀ yìí sallallahu alayhi wa sallam lẹ́yìn ká gbàwẹ̀ ramadan ṣaaban ẹ̀ńtí ò rújú ni bá nẹ́bí ọba tún gbàwẹ̀ nínú oṣù kan yàtọ̀ fún rọmọdánà tí ó gba alágbà pé gẹ́gẹ́ bí ọ̀ràn yàn bá nẹ́bí fẹ́ gbàwé tàtàwá ọ fẹ́ gbàwé náfìlà ìgbà tá nẹ́bí máa gbà yú òun lóṣù ṣàbàn bó làwọn ń pe oṣù yìí lẹ yorùbá náà oṣù ìsinmi àwẹ̀ nítorí pé a ti dààmú ara wa ní ìtọ́lọ́wọ̀n ọ̀bẹ̀ wa lóṣù tó wá tọ́gbó kan yìí òun ọjà kù ọ̀sẹ́rì kan tó fẹsẹ̀ rinlẹ̀ láàfin Qur'an wàlà fi sunnah báà ní tara wa gbígbé yẹn ọmọ àgbà àwẹ̀ arúgbó ọ̀sẹ́rì fún un. aṣíwájú wa Umar bin al-Khattab radiyallahu anhu wọn làwọn kan dáwọ báwọn náà gbà nù Rajab àwọn tiẹ̀ gbà pé wọn làwọn gbà nù Rajab láyé Umar ẹgbẹ́ gíga ní Umar máa ṣe Umar wà á invite irú àwọn ẹni bẹ́ẹ̀ yóò sì kó oúnjẹ lamani ọjẹun ọjẹlẹ yóò tó kó yàn umaru nù rọbi allah ọhún umaru ọgbà òun ọgbà nàdàràdà láyé nù ẹsìn kí ló mú ọ tó fi ní jẹun nítorí lè fi bọ́ ni pé ah, mo jẹ àwẹ̀ ń san lọ́wọ́ tọ̀ amẹ́lẹ́yìn eléyìí ni wọ́n ní umaru ó ní kó ìwọ́tọ̀ ń gbà àwẹ̀ tọ́lọ́run ọ̀bí ọ̀ jẹun bọ̀tí tá a fẹ́ fààyọ ni pé ẹ dákun ẹ wò nígbà tá a bá wá ti àwẹ̀ tí ọ̀sẹ́ fún àgbà èyí tẹ̀rí wá ń bẹ ń bẹ àwa là ń sìn ẹ nínú. ẹ̀ẹ́kejì inú ọ̀nà tó yẹ ká máa fura ṣètọ́ ni ti lóun ò ní já rẹ́ sísìn torí pé nítorí tá máa bàbá ńlá wa lòun fi kó nù kẹ́ lòun bọ́ sínú yà ń bẹ nu Suratul A'raf bẹ́ẹ̀ ṣètọ́ ni ní wa'an aymanihim wa'an shamailihim òun ó do lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wa òun ó do lọ́sí òun ó do lẹ́yìn òun ó do wájú òkúta gbà ẹ wo àwọn ẹlòmíì wọn láníyàn dáadáa àmọ́ a máa ń dáadáa nìkan kí islam nǹkan méjì ní islam àníyàn àti bó lọ́lọ́ ní àṣẹ ẹlòmíì ó gba àwẹ̀ rọ́jàbù yóò gba ṣàbán yóò gba ọ̀rọ̀mọ̀dánà tọ́jú ọ̀ràn yẹn fún ní àwẹ̀ oníkẹ́nu aláàdọ́rùn èmi wá wòye ọ̀pọ̀lọpọ̀ àwọn tí nígbà tí wọ́n ń gbá àwẹ̀ yìí nú àwọn bàbá nú àwọn ìyá wa kọ́ lọ́n kọ́ kọ́ sàmójúkò fún wọn kọ́ kẹ́ wọn nígbà tá a wà ń kéékèèké àwa mọ pé wọ́n máa gbá àwẹ̀ síta ṣàwárí àwẹ̀ mẹ́fà péré kan bẹ tá anabi wa ni bí yẹn bá gba mẹ́fà ni lásán kí là anabi wí fàkà ànàmà sọ́ọ́mà àdáhàrà kùlà anabi ni ọkọ̀ ó ụlọ lọ́wọ́ àwẹ̀ ninety days ní ládàtọ́ lọ́hùn fún yẹn àwẹ̀ three days ní jọ́dún kan ànábì ní lọ́hùn fún yẹn bí wọ́n bá gbá àwẹ̀ mélòó àwẹ̀ mẹ́fà bí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ mọ̀ níṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́mi mọ̀ ń gbà náà bí wọ́n bá gba ìta ẹgbẹ́ kí ni wọ́n wì á àsọ̀kalẹ̀ lónìí wọn ò òun ló fi ṣe pàtàkì ká máa gbére bó lọ́lọ́run fẹ́ ẹ dákun mo fẹ́ ṣe nǹkan báyìí torí pé yẹn lè láníyàn dáadáa àmọ́ níyàn dáadáa nìkan ò gbé yẹn wà Janna famankana yarju liqa famankana yarju liqa rabbih falya'mal amalan salihan wala yushrik bi'ibadati.